الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة الضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fún olúwọ ọba wa jalla wa ala àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tíra tí a ma fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní òwúrọ̀ tuntun ni òun náà ni tíra àfáàgbà ni Dr. Abdulazim Badawi wọ́n sorúkọ tíra náà ni alwajizu fi fiqhi sunna walkitabil aziz àwọn àkọlé tí a ń kà lọ́wọ́ nínú tíra náà òun náà ni àwọn nǹkan tí ó súnmọ́ bá a sí máa kírun àwọn nǹkan tó ṣe pé àgbọ̀rọ̀ má ṣe lórí irun níjọ́ tí a fẹ́ bẹ̀rẹ̀ báàbù yìí àṣàlàyé fún wa wípé àwọn nǹkan wọ̀nyí pín sí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni àwọn nǹkan tá ń pè ní sọ́lá àwọn májẹ̀mú oorun àwọn náà ni àwọn nǹkan tó ṣe wípé táà bá rí wọn a lè kírun láì rí wọn kò sírun ṣùgbọ́n kò pọn dandan tàbá ti rí wọn ká àti kà wọ́n mẹ́sàn-án la sọ wípé ó pọ̀jù nínú gbólù àwọn àfáà lórí ẹ̀ lówùrọ̀ yìí abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ táǹkì ní arkanu salat asàlẹ̀ wípé mẹ́ta ni tu salat arkanu salat tu salat àwọn mìíràn tún wà so arkanu salat o ni abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni àwọn bẹ̀rẹ̀ àwọ́kà ní àárọ̀ yìí kí ni wọ́n ń kí ní arkanu salat ní èdè nínú Yorùbá nke a nke ni arkanu sọ́lá òun ni àwọn òpó òun àbí ká sọ wípé àwọn origun òun lọ́dọ̀ àwọn àfáà míì wọ́n pè wọ́n ní fara idu sọ́lá àwọn ọ̀ràn àyàrún gbogbo ẹni tí bá ń kírun lọ́kùnrin lóbìnrin ni ló yẹ ká ma àwọn nǹkan wọ̀nyí torí pé àwọn àrùkánù sọ̀láàtì òun náà ni àwọn nǹkan kan bóyá àáwí ni àáṣe ni lórí ìrun ni tó túmọ̀ sí wípé téèyàn bá máa máa fi kalẹ̀ lórí ìrun yẹn kò sí ìrun kò ní ìrun yẹn tó bá máa máa fi kalẹ̀ kò ní ìrun yẹn ṣùgbọ́n tó bá já sí pé ó gbàgbé láti fi kan kalẹ̀ lórí ẹni ìforíkanlẹ̀ gbàgbé ògbé bàdí àbíkọ̀bùlí kò jẹ́ ìtanràn fún un téèyàn bá sí arkanu sọ́lá arkanu rúkúnú min arkanu sọ́lá tó bá sí kalẹ̀ lórí irun in tí ó ṣe náà tó gbàgbé sí kalẹ̀ tó bá máa máa sí kalẹ̀ kò sí irun yẹn yẹn sí irun ṣùgbọ́n tó bá gbàgbé in tí ó ṣe náà ni pé yóò mú orígun tó gbàgbé yẹn yóò mú wá nígbà tó bá mú wá ìyẹn ni pé nígbà tó bá rántí nígbà bá mú wá lẹ́yìn náà ni ó wá ṣe ìforíkanlẹ̀ ti ti gbàgbé ìyẹn tó bá se pé kò tí ì débi orígun tó gbàgbé yẹn èyàn ó wá gbàgbé kò rùkú wà lọ forí kalẹ̀ wà lórí ìforí kalẹ̀ ló wá rántí pé àwọn ọmọ rùkú tó lọ fi forí kalẹ̀ yóò wá dìde padà lọ yóò máa bárun rẹ̀ tó bá wá tán yóò wá fi títí gbàgbé náà ní ṣùgbọ́n tó bá ṣe yí pé nígbà tó forí kalẹ̀ tí ó rùkú yẹn ó ti tún wá dìde sókè ó ti wá dédé àyè rùkú yẹn pé tí ẹ̀ bá ti lórí rákẹ̀lẹ̀ kì tí ẹ̀ bá ti dédé àyè tí yẹn gbàgbé yẹn nínú àwọn àrùkánù sàlátù nínú àwọn orígun oorun ni o kò ní padà sókè mọ́ rákà tí nǹkan báyẹn so ó ṣe pàtàkì fún gbogbo wa láti ma àwọn nǹkan rẹ̀ káṣẹ̀ ha wọn sí orí so afá ni náà ẹni ní ń gbà sí òyìnbó sálámà tí wọ́n ń wá níwà èmi tẹ́lẹ̀ ní ìsìláta ẹ̀mí náà jọ ẹ̀ ibi ó ṣe kọ bìlí ẹ̀bẹ̀ bó ṣe kó rí náà yẹ tó bá ṣe pé kọbùlí bá ní ìmáàmù bá ṣe yàní almasbuk ẹni tí ó bá ìrun láti bẹ̀rẹ̀ ẹnu kí ẹnu títẹ̀ ò tí ì pé tó bá jẹ́ pé kọ̀bùlí ni imam bá ṣe òun ò bá ṣe kọ̀bùlí ìta ń pè ní kọ̀bùlí ni pé ìforíkanlẹ̀ láti fi ṣe ìtanràn síwájú ká tó sálámà ẹni tí ò bá wọn rákà kan yẹn òun ò bá imam ṣe ṣùgbọ́n tó bá ṣe ipé bàádí ni ìyẹn là á máa ṣe ìtanràn nígbàtà bá sálámà tán níbẹ̀ yẹn kò ní tẹ̀lé imam bí imam bá ti sálámà yóò dìde sókè láti mú èyí tó kù lórí ìrun rẹ̀ wá tó ń bá wá kírun tiẹ̀ ló wá san bàádí yẹn so bẹ́ẹ̀ yẹn náà ló ṣe déédéé wallahu a'lam naam so àfáà ní arkanu sọ́lá àwọn tá ń pè ní àwọn orígun oorun àbí àwọn òpó oorun lissalati fara'idu wa arkanu tatarakkabu minha haqiqatahu àfáà ní ìrun ó ní àwọn ọ̀ràn àyàn kan wa arkan àtàwọn orígun kan tatarakkabu minha haqiqataha tó sẹ́yí pé látara àwọn tá a ni ní arkan àtàwọn fara iri yìí ni pàápàá ìrun yẹn ló kó sínú so pàápàá kírun ìwà bẹ̀rẹ̀ ìrun yẹn ìbẹ̀rẹ̀ ìrun yẹn ká bẹ̀rẹ̀ ìrun yẹn in tí ó túmọ̀ sí a ti bẹ̀rẹ̀ ìrun o náà ni àtẹ̀kìbìr tẹ̀kìbìr mẹ́yẹn òun náà ni takbiratul ihram ìbọ́lọ̀ tóbi tá a máa fi bẹ̀rẹ̀ ìrun wa ha ìwà parí ìrun yẹn ni pé ìparí ìrun yìí òun náà ni ká sálámà so pẹ̀lú hadisi ní tá a fà fẹ́ ló ń bẹ̀ tó fi mú wá náà ni pé wàtàhárí mu ha àtẹ̀kbìr àmá hadisi jẹ́ kó yé wa wípé ìrun lẹ́tọ̀ọ́ àlè kírun àti ká wà ní mímá ká sì mara lẹ́yìn náà ìrun ò tí ì ń tá bẹ̀rẹ̀ àti ká tẹ̀kbìr ní tá fi parí irun òun náà ní sálámà tí yẹn bá tí ò sálámà ó túmọ̀ sí pé irun yẹn kò tí irun yẹn gbogbo tó bá wo lè ṣe tó fún òtí sálámà yóò padà wá sálámà yẹn kó tó wá san ìtanà tí yẹ sí ìyẹn tásìkò yẹn ò bá sì pẹ́ tí wallahu ni ẹlẹ́ẹ̀kejì wọn anhu idha kumta ila salah fakabbir sayyidina abu hurairah radiyallahu anhu wọ́n ní dájú dájú annabi sallallahu alaihi wasallam sọ fún arákùnrin tí ń kírun tí ó kírun dáadáa yẹn hadisi àti ṣàlàyé fún alọ́pọ̀lọpọ̀ ọgbà nípa pé hadisi àwọn èèyàn àwọn àfáà ló púpọ̀ láti fi ṣe àlàyé irun anábi wà nù mọ́sálásí ni lárákìnrin kan bá wọnú mọ́sálásí wọ́n bẹ̀rẹ̀ sí ní kírun ó ń kírun anábi ìgbà tó kírun tán ló bá dìde lọ sálámọ̀ sí ànábì ànábì ní ìrẹ́ arákùnrin padà lọ kírun ìrúntọ́ kí ẹ ọ̀ tí kìí sèrún ni nínú àwọn hadith àfá gbójúlé tó fi sàlàyé pé àwọn kankan bẹ tí èyàn bá ṣe lórí ìrun àbá àṣe bó ṣe ẹ ká ṣe ìrun yẹn kìí sèrún ni torípé ànábì sọ fárákùnrin yẹn pé ìrúntọ́ kí yẹn kìí sèrún ni ọ̀ tí kírun ànábì wa sọ fárákùnrin yẹn pé idha qumta ila salat fakabbir

dandan ní ká dúró tó bá jẹ́ ìrun ọ̀ràn yẹn ni a má lè lè kọ́ọ̀dìrì àlè sẹ́ni tó bá ní kápá lé lórí tó bá pé ìrun náà fílà la fẹ́ kí tá a sì lágbára láti dúró kí tá bá jókòó ìrun yẹn a ní ìrun yẹn ṣùgbọ́n àwa ní ìdajì láadáa tí ẹ bá fẹ́ kí náà fílà ó lálàáfíà téèyàn bá fẹ́ kí tó sì lágbára láti dúró tó bá sì lè jókòó kí kò nírun yẹn tóró ti fi kankalẹ̀ nínú àwọn orígun irun àyàfi ẹni tí ò bá níkapá ọlọ́mọ́fà rẹ̀ sí wa àbí òzùrú mi wà téèyàn fi lè jókòó kí kílẹ̀ lórí eléyìí qala Allahu ta'ala ọlọ́ọ̀bá tọ́lá rẹ̀ ga jùlọ sọ báyìí pé kúmú wa kúmú lillahi qanitin nínú suratul Baqara ìbẹ̀rẹ̀ áyà yẹn ni pé hafizu alasalawat wasalatu wusto ọlọ́wà ní wà kúmú lillahi ọ̀nìtín yẹ́nà ni pé ẹwà dúró ẹdúró fún ọlọ́run lẹ́ni tí ń tẹrí bá fọ́lọ́run yẹ́nà pé tẹ bá fẹ́ kírun ẹdúró fún ọlọ́run lẹ́ni tí pé kọ́ọ̀nì tí ń tẹ̀lá ṣẹlọ́run tó tẹ̀ bá fọ́lọ́run subhanahu wa ta'ala ìyẹn pé tó juwọ́ jù tẹ́lẹ̀ fọ́lọ́run nù suratul baqara so àwọn afá àwọn mufassirun wọ́n ní wà kúmú lìláhì qanitin ẹ̀ríkọ́lọ́ ní hafizu ala salawat ẹ mójútó ìrun ẹ máa mójútó ìrun yín lẹ́yìn tẹ́ bá fẹ́ kírun kúmú lìlá ẹ dúró láti kírun yẹn lẹ́ni tí ó tẹríba àbí tó tẹ̀lé àṣẹ tọ́lọ́n ní pé anábì wa amara bidhalika imran ibn husayn lẹ́yìn ó pa ìkanú àwọn sàádé tá ń pè ní imran ọmọ hussein hussein ó pa láti láti kírun ní dúró faqala lahu anábí wá sọ fún báyìí pé salli qa'iman kírun ní dúró kírun salli salli qa'iman jẹni tí ó kírun ní dúró fa in lam tastati fa qa'idan tọ́ọ̀bá wá ní kápátọ́ lágbára àti kírun ní dúró wá kì joko, fa in lam tastati fa ala jamb lẹ́nà tí ọba lágbára láti kí ní jókòó wá kí ní ìtẹ̀gbẹ́ lílẹ̀ so kò sí condition situation tí yẹn wà níwọ̀n àgbà tí láàká ìbá ti bẹ pẹ̀lẹ́ na a kírun wa alákọ̀ọ́kọ́ náà ní pé dẹ̀dẹ̀ ní ká kì ní ìdù tàbá ní kàfà ẹni tí ò bá gbádùn tí ò lè kì ní ìdù ṣẹ̀rí àgbàláyè kó kì ní ìjókòó tí ò bá lè kì ní ìjókòó ṣẹ̀rí àgbàláyè kó fẹ̀gbẹ́lélẹ̀ èyí tó dáa jù náà ni pé kó fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ tí ò bá lè fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ ó lọ́pọ̀túnítì àti fẹ̀gbẹ́ òsì lélẹ̀ tí ò bá lè fẹ̀gbẹ́ òsì lélẹ̀ yóò tàkàkà yóò fẹ̀yìn lélẹ̀ yóò kí àbí gbogbo bọ́ọ̀lọ̀ máa sì gbà láàyè láti gbogbo kọndíṣẹ̀ tó bá wà yóò kírun yẹn kìí ṣe dandan tí ò bá lẹ́yìn ìkápá àti forí kalẹ̀ bó ṣe pé orí náà ni ó máa mì tí ó máa mì díẹ̀díẹ̀ tí ó fi máa ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe lórí ìrun yẹn bẹ́ẹ̀ náà ni ó sì máa ṣe tí ó gbogbo orun yẹn tán níwọ̀n àgbà tí láàká ti ń bẹ fún onítàn eléyìí ni orígun ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn arkanu sọ́lá kira'atul fatiha fi kulle raka ìké suratul lórí gbogbo raka gbogbo orun tàbá sẹ́ẹ̀kí nínú àwọn orígun orin ní ké suratul an wọ́n látọ̀dọ̀ ọmọ radiyallahu anhu ìyọ́nú ọlọ́run kó máa bá anna nabiyya sallallahu alayhi wa sallam qala dájúdájú ànábì kí ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run máa bá sọ báyìí wípé la salata liman lam yaqra bi fatihatil kitab kò sí ìrúnfẹ́ni tí ò bá ka súratul fatiha ẹni tí ò bá ka súratul fatiha kò nírun wa qad amara nabiyyu sallallahu alayhi wa sallam alimusi asalatahu bẹ́ẹ̀ anábì ka àmì ó pa ẹni tí ń kírun tí ò kírun dáadáa tá a sọ̀rọ̀ rẹ̀ nì anábì pa láṣẹ bílí kìrá láti ké suratul fatiha lórí irun thumma qala lẹ́yìn anábì wá sọ báyìí pé thumma fa'al dhalika fi salatika kulliha lẹ́yìn wá máa ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ tá a kọ́ ẹ̀yí máa ṣe bẹ́ẹ̀ lórí gbogbo orun rẹ̀ so otu túmọ̀ sí pé gbogbo ń tẹ́nàbí sàlàyé fún arákùnrin yẹn torí nínú ẹ̀ náà ni pé kó ka suratul Fatiha kó rùkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ni wá máa ṣe gbogbo eléyìí lórí gbogbo oorun yẹn n nta gbójúlé ní tó sọ ìké ha lórí irun lórí ọ̀ràn àyàn ni gbogbo ẹni tí tó bá já sí pé ó wà lórí rùkú àbó wà lórí sùjúd ló wá rántí fún òkí suratul fatiha yóò dìde sókè yóò wá mú suratul fatiha wá yóò wá máa kírun yẹn láti bẹ̀ ṣùgbọ́n tó bá ti padà sókè kó tó di pé ó rántí fún òkí suratul fatiha rákà yẹn yóò sọnù yóò wá mú odidi rákà míì wá láti fi rọ́pò eléyìí ìyẹn fẹ́ni tí máa ń dànù kí ẹni tí máa ń tẹ̀lé imam àwọn àfáà níyà fẹnu lé lórí

àmọ́ àwọn àfáà mi lọ lórí pé tí ò bá ké súrátùlù fàtíà yẹn ìyẹn tí imam bá ń ké sókè kò kò sáburú ń bẹ̀ wallahu alam tó orígun ẹlẹ́ẹ̀kẹta tá a kà tá a ṣàlàyé àbí tá a fà ṣàlàyé fún wa òun náà ni ìké súrátùlù fàtíà lórí ìrun ẹlẹ́ẹ̀kẹrin àti ẹlẹ́ẹ̀karùn òun náà ni àròkó wọ́tùmá ní ìná ká rùkú ní rùkú yẹn tíyẹn bá rùkú orígun kan ní ká rùkú ká tún wá farabalẹ̀ lórí ìrùkú yẹ orígun ni tí a bá ń kírun tí ń rùkú tí ẹ pé kò farabalẹ̀ tí ń rùkú bí gbà pé adìẹ ń sá nǹkan jẹ kò nínú yẹn ó ti di orígun kan nù nínú àwọn orígun oorun so rùkú orígun kan ni ká tún wá farabalẹ̀ lórí ìrùkú yẹn náà orígun kan ni likaulihi ta'ala nítorí gbónú ọlọ́run tó láàrẹ gajùlọ tó sọ báyìí pé ya ayyuhal ladhina amanu rka'u wasjudu títí dé parí àyà yẹn àyà hajj ọlọ́ni mo pẹ̀ yín onígbàgbọ́ òdodo ẹ máa rùkú yẹn pé ẹ máa rùkú tẹ bá ń kírun wàsjúdù kẹsì máa forí kalẹ̀ so ká rùkú ká forí kalẹ̀ yàní yẹn ni a nutshell àti débi ti eh, kalẹ̀ a fà àyà níbí báyìí náà ni pé ọlọ́ni bá ń walikaulihi sallallahu alaihi wasallam àti gbólóhùn anabi lil musii salatahu sẹ́ni tí ń kírun tí ó kírun dáadáa tí ń kírun bí ó sì dáa thummarka hatta tatma idna raki'an anabi ní lẹ́yìn náà wá ruku títí tó fi wá farabalẹ̀ lórí ruku yẹn so méjèèjì tá fa mú wá ó ti jáde nú hadisi ká ruku ká farabalẹ̀ lórí ruku òrígun nínú àwọn òrígun run ẹlẹ́kẹfà àti ẹlẹ́ẹ̀keje al-i'tidalu ba'da a ruku wat-tumanina ẹlẹ́ẹ̀kẹfà àtẹlẹ́ẹ̀keje òun náà ni dúó ní dọ́gbandọ́gba nígbà tá a bá rùkù tá a gbórúkù yẹn sami Allahu hamida ìdúó tá láàrin yẹn orígun ni ààyẹ ti ya àfikún padà mú nǹkan yẹn gẹ́gẹ́ àwọn àlàyé tá sẹ́yìn lẹ́yìn náà tó bá wá dúó nítọ̀gbàndọ́gbà yẹn tó bá dúó déédé yóò tún wá farabalẹ̀ lórí ìdúó yẹn kẹsì kó rùkú ká dìde náà ló lọ foríkalẹ̀ yóò farabalẹ̀ lórí ìdúó yẹn náà eléyìí náà orígun nínú àwọn orígun oorun ẹ̀rí lórí ẹ̀ an abi mas'ud al-ansari radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alaihi wasallam la tujzi'u salatun la yuqimu rajulun fiha sulbahu fi rọ̀kọ́ wà sujud òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa alihi wa salam nínú ẹgbàwà abi mas'ud al-ansari Ànábì ní la tujzi'u salat irun káwo kò lè tí ìtò yẹni pé irun yẹn kò lè tó fẹ́ni tí ń kí láti jẹ́ kó gbẹ̀san lórí ẹ̀ kí ló ṣẹlẹ̀ tó yẹ pé ẹni tí ń kírun yẹn la yuqimu rajulu fiha sulbahu fi ruku tó ṣe pé ẹni tí ń kírun yìí arákùnrin tí ń kírun abẹ́ni tí ń kírun yìí kò nàró ẹ̀yìn rẹ̀ yẹni pé kò stretch ẹ̀yìn rẹ̀ kò ná ẹ̀yìn rẹ̀ kò gbé ẹ̀yìn rẹ̀ dúró dáadáa nígbàtí ó ń kírun yẹn àfi fi ha sólùbàhó fi rúkú tó ṣe pé ẹni tí ń kírun yìí àbí arákùnrin kan tí ń kò stretch ẹ̀yìn rẹ̀ kò ná ẹ̀yìn rẹ̀ àbí kò gbé wọ́n sùjúdù bẹ́ẹ̀ nígbà tó bá sùjúdù náà kò gbé ẹ̀yìn rẹ̀ dúró níbo ṣe kí ó gbé dúró وقال النبي صلى الله عليه وسلم للمسيء صلاته ثم ارفع حتى تعتدل قائما bákan náà Ànábì sọ fún arákùnrin tí ń kírun tá ń sọ̀rọ̀ rẹ̀ tí ò kírun dáadáa yìí ipe ńgbà tó bá rùkù lẹ́yìn náà gbórí rẹ̀ sókè lórí rùkù yẹn títí tó fi ní dọ́gbandọ́gba so ńgbà tí Ànábì ti pálásẹ̀ ó túmọ̀ sí pé ìrùkú kádìde lórí ìrùkú yìí kárẹ̀ farabalẹ̀ lórí ẹ̀ o náà bẹ nínú àwọn orígun oorun ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀jọ àti ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀sán asùjúdú wàtùmánìna o náà ní ká foríkalẹ̀ lórí ìrun yìí lẹ́yìn náà ká sì farabalẹ̀ lórí ìforíkalẹ̀ yìí likaulihi ta'ala fún gbólọ́ ọlọ́run rẹ̀ ga tó sọ báyìí ya ayyuhallazina amanu raki'u wasjudu náà ni pé enyo onígbàgbọ́ tẹ bá ń kírun ẹ̀rí pé ẹ̀ ń rùkú lẹ́yìn náà ẹ̀ ń forí kalẹ̀ áyà kan náà mú wá tàbí sí ẹ̀rí fún rùkú àti ìforí kalẹ̀ áyà ní suratul hajj ولقوله صلى الله عليه وسلم للمسيء صلاته ثم اسجد حتى تطمئن ساجدا anabi sọ fẹ́ni tí ń kírun tí ò kírun bó ṣe yẹ̀ yí pé lẹ́yìn náà kó wá sujud foríkalẹ̀ títí tó fi farabalẹ̀ lẹ́ni tó foríkalẹ̀ ó túmọ̀ sí pé ká foríkalẹ̀ àṣẹ́rẹ̀ anábì pa ń nínú àwọn àrkánù sọ́lá lẹ́yìn náà kó gbórí sókè títí tó fi farabalẹ̀ ní ìjókòó ká gbórí sókè nígbàtà bá foríbalẹ̀ yẹn ká yẹn kíni ìbẹ̀nú àwọn àrùkánì sọ́lá nínú àwọn ibi táwọn afá àti apásíra wọn ni ẹ̀rì pẹ̀lú àwọn sọ wípé asùjúr wàtùmánínà àwọn afáàmì wọ́n ni sùjúdù yẹn lẹ́yìn ìjókòó láàrin ìforíkalẹ̀ àkọ́kọ́ síwájú ìforíkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ láàrin méjèèjì àwọn arkanu sọ̀rọ̀ àwọn mọ́jẹ̀ orígun oorun fún masjid hata tatma ina saajidan, anábi tí wọ́n sọ fárakùnrin yẹ̀ pé nígbà bá jókòó láàrin ìforíkalẹ̀ tàkọ́kọ́ àtẹ́lẹ́kejì wọ́n tún wá foríkalẹ̀ lẹ́lẹ́kejì títí tó fi farabalẹ̀ lórí ìforíkalẹ̀ yẹn ó di mẹ́sàn afáwọn ni àádá òsùjòd ẹ̀wárí àwọn oríkèríkè tá a máa fi foríkalẹ̀ a ti sàlàyé ẹ̀ sẹ́yìn àfáà tó fẹ́ ṣe àwọn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún wa káàfi ma àwọn àyè olú yẹ káàfi kan lè ńgbà tàbá sujud anibun abbas radiyallahu anihuma qal qala qala wa sallam al qadamayn òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa salam látara hadith àbí nínú hadith tí abdullahi ibn abbas gbà wá ó ní anabi sallallahu alayhi wa alihi wa salam sọ báyìí pé wọ́n pa mí láṣẹ kí máa forí kalẹ̀ kí máa forí balẹ̀ lórí àwọn oríkè méje àwọn oríkè méje ni wọ́n pa mí láṣẹ láti máa fi kalẹ̀ tí bá sujud alajabaha lórí iwájú mi kí fi wájú mi kalẹ̀ awọwájú kí fi kalẹ̀ wa ashara biyadihi ala anfihi nígbà tó sọ̀rọ̀ iwájú yìí ó wá sì tọ́ka sí imú rẹ̀ ànábì dákọ̀ iwájú ó wá sì tọ́ka sí imú so ó túmọ̀ sí pé tá bá forí kalẹ̀ àtiwájú àti imú ló gbọ́dọ̀ kalẹ̀ wàlìyàdẹ́yìní àti ọwọ́ méjèèjì wọ́rùkùbàtẹ́yìn àti àwọn orúkú méjèèjì wà àtàràfil kàdàmẹ́yìn àti bá sì ṣe wọ́n nígbàtí a bá forí kanlẹ̀ àmọ́ tá ka fẹ́ ká gbọ́yé bíbà yìí náà ni pé àwọn oríkèé méjèèjì yìí dandan ni kó kanlẹ̀ dandan ni ká fi sùjúd nígbàtí a bá sùjúd fọlọ́n lórí irun alákọ̀ọ́kọ́ iwájú àti mú ó sí kan ni ọwọ́ méjèèjì oríkèé méjì ni ni ẹsẹ̀ wa méjèèjì ó náà ni ẹ̀kẹfà sí ẹlẹ́ẹ̀kejì orígun ẹlẹ́ẹ̀kẹwàá àti ẹlẹ́ẹ̀kọkànlá ó náà ni àjùlóṣù bẹ́ẹ̀nà sàjìdàtẹ́yìn wàtùmánínà tùfì ó náà ni ìforíkalẹ̀ láàrin I mean sorry ìjókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì lẹ́yìn náà ìfarabalẹ̀ ní a ibẹ̀ ẹbá ti sàlàyé lókè ó náà ni pé ìjókòó láàrin ìforíkalẹ̀ méjì tá bá foríkalẹ̀ àkọ́kọ́ a jókòó síwájú ká tó foríkalẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì ìjókòó yẹn ká sì farabalẹ̀ níbi ìjókòó yìí náà ó náà ń bẹ nínú àwọn táǹpẹ̀ ní arkanu sọ́lá likaulihi sọ́lọ́ ok wà níbùn abbas wọ́n gbà látọ̀dọ̀ Ibn Abbas bákanáà nínú ẹ̀rí tó fẹ́ fi yé wáyé pé ìfimúkalẹ̀ ń bẹ níbi tá a máa fi kalẹ̀ tàbá forí kalẹ̀ wọ́n ní qala rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ni pé kò ilẹ̀ nígbàtí orí rẹ̀ kanlẹ̀ yẹni pé kò nírun ẹni tí imú rẹ̀ ò bá kan ilẹ̀ yẹni pé ibi tí orí rẹ̀ kan tí rẹ̀ ò bá ó sí pé láì ti mú kanlẹ̀ ó lè sọ irun tí yẹn kí ẹni tí yẹn ní nírun àbí kó tẹ̀ já sí pé kò ní jẹ́ kí irun ní àlàáfíà ẹlẹ́ẹ̀kẹwàá alùjùlóṣù bẹ́ẹ̀ na sajdatayni wa tumanina ìjókòó láàrin ìforúkalẹ̀ méjèèjì àti ká lórí likaulihi sallallahu alaihi wasallam fún gbólóhùn anabi sallallahu alaihi wasallam tó sọ báyìí pé la tujzi usala la yuqimu fiha rajulu sulba fi ruku wa sujud nani pé ìrun kò tí jẹ́ ìrun tó àbí tó tó nta san lẹ́san lórí ẹ̀ tó ṣe pé ẹni tí ń kírun yìí kò gbé yani ẹ̀yìn rẹ̀ dúró kò strike kò na ẹ̀yìn rẹ̀ yẹn lórí ruku lẹ́yìn náà lórí sujud so téèyàn bá ń kírun tó ṣe pé kò farabalẹ̀ abi lori ijoko àbí lórí ìjókòó tó jókòó lórí sujud àkọ́kọ́ síwájú ẹlẹ́ẹ̀kejì yẹn irú òun bẹ́ẹ̀ náà kò jẹ́rùn tó ní àlàáfíà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì náà ni pé anábì sallallahu tí ó kírun bó ṣe yẹ̀yẹ tàbí anẹ́bí paláṣẹ eléyìí kama marra fi sujud gẹ́gẹ́ bó ṣe kọjá náà àlàyé tá a ti ṣe nígbàtá ń sọ̀rọ̀ nípa ìforíkalẹ̀ àdíìsì yẹn ó mú dání táwọn afá máa fi sálàyé anẹ́bí kọ́ ẹni yẹn bí ó ṣe kírun láti bẹ̀rẹ̀ dópin ni gbogbo nǹkan tó yẹ ká ṣe ẹ̀rí pé gbogbo ẹ̀rí tá a fà bá mú wa yóò fi ọ̀rọ̀ ẹni yẹn ṣe ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì so nínú àlàyé tánàbí ṣe fún náà ni wípé tó bá ń kírun tó bá forí kalẹ̀ dìde lórí ìforíkalẹ̀ yẹn kó jókòó títí kó sì farabalẹ̀ lórí ìjókòó yẹn ẹlẹ́ẹ̀kejìlá nínú àwọn tó jẹ́ orígun tẹ́ pé téèyàn bá ṣe wọ́n lórí irun irun lálàáfíà òun náà ni àtẹ̀ṣẹ́húdòlà àkíyèr àtáyà ti ti gbẹ̀yìn àtáyà ti ti gbẹ̀yìn téèyàn bá ṣe lórí irun ti fi rúkùnù kalẹ̀ nínú àwọn àrkánu sọ̀lá àwọn àrùn tó bá ní àtáyà méjì àtàyàtà lákọ̀ọ́kọ́ yẹn tíyẹn bá tíyẹn bá ṣe kalẹ̀ à ń padà bọ́ àka ipò lòun wà lórí irun òun ní ti tiẹ̀ yóò san ìtanràn ni lápèjú èèyàn kírun zoro nísìn ó yẹ kó jókòó ní ìjókòó tàkàkọ́ kò ara ti jókòó tó bá ti dìde sókè tán kò bùkátà kó jókòó mọ́ yóò san kọ̀bùlì ni ó ti dérun kò níbẹ̀ yẹn ni tó bá jẹ́rùn àṣùbá ni àtàyà kan náà ló wà ẹyọ kan tá a máa ṣe ń bẹ̀ ti ti gbẹ̀yìn ni àmọ́ àwọn àrùn tó ní àtàyà méjì àtàyà tẹ́lẹ̀kejì dìkú ẹlẹ́ẹ̀kejì ẹni tí ò bá ṣe lórí irun yàní tó kà kírun tí ó sì àtàyà yẹn kò ní irun yẹn wallahu alam ẹ̀rí lórí ẹ̀ náà ni afáàní kunna naqul ó ní at-tashahhud al-akhir an ibn mas'ud wọ́n gba ìgbà wọn látọ̀dọ̀ ibn mas'ud radiyallahu anhu báyìí pé kunna naqulu qabla an yufrada alayna tashahhud dájídájí àwa síwájú ká tó ṣe tashahud lọ́nà yẹn lé wa lórí síwájú ká tó ṣe àtàhìyà tá a máa ké lórí irun yẹn kó tó di ọ̀ràn yẹn ní tá a máa wí síwájú gbà yẹn òun náà ni assalamu ala Allah assalamu ala Jibril wa síwájú ká tó ṣe tashahud ní ọ̀ranyàn àtáyá gbọ́nà tí a máa wí náà ni pé assalamu alallah assalamu kó máa bá ọlọ́run yẹni pé àlàáfíà kó máa bá ọlọ́run assalamu ala jibril àlàáfíà kó máa bá jibril wa mikail àti mikail ní tá a máa wí lórí irun yẹn faqala rasulullahi ẹ má máa sọ assalamu alala assalamu ala jibril wa mikael ẹ má sọ bẹ́ẹ̀ ma walakin kulu atahiya ṣùgbọ́n tí a máa wí náà ni pé ẹ máa ké atahiya atahiya tilẹ̀ máa wí ní orí irun yẹn atahiya ti sáǹtẹ̀ ní atashahud òun náà ní àwọn síyà tó pọ̀ àwọn ẹgbà wa pọ̀ lórí ẹ̀ tẹ́ pé báyìí ni báyìí láti báyìí láti nínú ẹgbà wa tó kọ́mọ̀ jù òun náà ni ẹgbà wa ti ti ibn mas'ud atahiyatu lillah والطيبات والصلوات يعني السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله صالح تدلي أشهد أن لا إله إلا الله بدلي àwọn sígà ní iná wa sígà tó pọ́pùlà sáà ti mọ̀jù onáà ni pé àtàṣíyàtìlélà àzákìyàtìlélà الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى تجدله تي با وينا وا اوشريده الي وانو موطا موطا امام مالك àmọ́ ti ti ibn masoud yẹ òun fẹ́ kọ́mọ̀ jù láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ ìta bá ṣe mẹ́ ó ṣe déédé so àwọn ọ̀rọ̀ kan wá àlàyé kan lórí àtáyà yìí a máa wọn àlàyé yẹn pọ̀ a lè mọ́lẹ̀ parí ẹ̀ ní òwúrọ̀ yìí bóyá ká dúró ní ibẹ̀ yẹn yẹn nípa sígà àtáyà yẹn nítafàṣẹ́ sàlàyé fún wa ní pé àwọn ọ̀rọ̀ kan bẹ nínú ẹ̀ tó ṣe pé nígbà tánà bí ń bẹ láyé bọ́n ṣe máa wí ó yàtọ̀ sí bọ́n ṣe máa wí nígbà tí ànábì kú láyé àlàyé yẹn pọ̀ bóyá tọ́lọ̀ bá sọ wá di ìjókòó tó ń bọ̀ insha a máa sàlàyé lórí eléyìí so lọ́wọ́rọ̀ yìí a ti sàlàyé lórí àwọn àrkáàni àwọn méjìlá nínú àrkáàni sọ́láàtì mẹ́rìnlá tí àfàmúwa ọlọ́mbà sàfà lẹ́sàn lórí kó jíká yí àwọn náà bí jùbá sí sàlàyé fúnra rẹ̀ gẹ́gẹ́ bá sí sàlàyé gbogbo àwọn nǹkan wọlé ẹkẹ́ nìkọ̀ kan tí bá ń kírun lọ́kùnrin lóbìnrin ni lọ́mọdé àti lágbà kí gbogbo wọ́n mà òun ni ó ma àsìtọ̀ ni ó ma ràn wá lọ́wọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ lórí ìrun wa láti máa la láti fẹ́ ṣe ìtanràn ìrun yẹn àbí bóò láti fẹ́ tún ìrun yẹn sí ọlọ́run sì rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wọn

Some people will do like this with their hands to stand up. Some people will do like this. Which one is the best? No, to do like this is the best. But if you do like this, there's nothing wrong in it. Because the Prophet sallallahu alaihi wasallam, among what we have read um, uh, previously, we have read is that the Prophet used to do like this when he's standing up for second rakah. But if you do like this also, it's also correct. There's nothing wrong in it. But it's more preferable to take the cue of the Prophet. I mean, to imitate the Prophet ah wallahu a'lam wa alaikum salam but okay ẹ mọ̀ kọ̀rọ̀ ilẹ̀ mọ̀ kéèyàn ké fatia bẹ̀rẹ̀ hmm. ẹni tí bá ń kírun lẹ́yìn ìmáàmù ìmáàmù ń kéwú jẹ́jẹ́ hmm. dandan kó náà ké fatia tó bá gbàgbé àti ké fatia yìí rákàtì ẹ̀ dúró torí pé àwọn nǹkan tí yẹn bá gbàgbé sí lẹ́yìn imam imam ti gbé fún yàn tí wọ́n pè yàn tẹ̀lé imam nísìn ó wá gbàgbé kò ké suratul so imam ti gbé fún àmọ́ kò yẹ kó máa máa fi kalẹ̀ fún òní kì wallahu kódà bí sẹ́ńtì sẹ́ńtì jẹ́ nẹ́nẹ́ àmọ́ kò yẹ ó yẹ kí yóò ti train ara rẹ̀ di táà ní máa gbàgbé bí àwọn òbí nìkan ìmọ̀mù kàkíó àwọn ò ní dalẹ̀ tó yẹ àwọn gbọ́ hmm. pé ẹni ń gbọ́ òun ni ò ní ka fásíà àmọ́ ní ìsìn àwọn ọ̀gbọ́ bí mo máa ń kà àwọn náà wà máa kà hmm. ó ní ṣe ó ní fásíà làwọn wà kà láì hmm. àbí àwọn ka súrà lè gbà tí ìmọ̀mù táwọn ka fásíà tán tí ìmọ̀mù fi ń kàjé lọ táwọn kàfáṣà ni àbí àwọn náà ka súrà lé orí fáṣà wípé táwọn bá wá ka fáṣà òṣùwà lórí fáṣà wípé súrà tí ìmọ̀mù ń kà àbí ayé àdínká ọwọ́ àti friend. tí èyí táwọn ń kà. ìgbélé kò wá wà fún ìgbésẹ̀ wa. ok alhamdulilayi alakọkọ kò sábúrú ń bẹ kí wọ́n ka súrà lórí fáṣà yìí tí wọ́n bá ti ka súrà lórí fáṣíà náà kò sáburú bẹ̀ dáàmà téyàn bá ti gbóhùn imam téyàn bá gbóhùn imam èyí ó máa kàkì èyàn ní dákẹ́ so èyí ó ka fata lẹ́yìn náà kó yẹ wípé a ń bẹ nínú àwọn afáta ní ìmáàmù ń kàkẹ́ sókè ní o ń kàkẹ́ jẹ́jẹ́ ni dandan ni yóò ka suratul fatiha àmá ìkàkẹ́ lé suratul fatiha yẹn eré yìí ní kí sí dandan fún ẹni in afun ibi ká wà tó ní tó ń bá ti ń ka kí ó tá ń gbọ́ kí òun ká má ka kí ó rárá ibi táwọn afá ti ní ìyàpẹ̀nu nìyẹn ṣe bá sọ fún pé wọ́n lè má máa ka kí ó lórí suratul fatiha ma wọ́n lè ka suratul fatiha bọ́sán bá ń ka kí ó náà tó bá ṣe yí pé kí ó tí wọ́n ń kà ó yàtọ̀ sí tí ìmáàmù ka kò sí nǹkan kan mẹ́ kí ó tó ń ẹ̀yẹ wà wá náà tàbá tẹ̀lé ìmáàmù ti ń ka kí ó bí tí ti ń ka kí ó jẹ́jẹ́ tó wá ka suratul fatiha ti ń ka kí ó àwọn ka kí ó lé suratul fatiha wa à ń kírun zuru nísìn ìmáàmù kí suratul fatiha àgbọ́ àbí aka suratul fatiha ìwọ̀n ń ka kéwù mi lẹ́yìn suratul fatiha àwa a tó yẹ ma ka kéwù so níbẹ̀ so wa náà yato sí títí ìmáàmù so ko sí nǹkan tó burú mẹ́ àmọ́ tí ka ke lórí suratul fatiha nígbà tí wọ́n ti ni fi wa alaikum salam wa ó gbàgbé sùjúdù ẹyọ kan lórí rákà wo ló ti gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ni ibi tó bá ti gbàgbé ẹ̀ ló dìtámi ìtanà tí ó ṣe tó bá ṣe wípé lórí rákà alákọ̀ọ́kọ́ tàbí tẹlẹ́ẹ̀kejì tàbí tẹlẹ́ẹ̀kẹta ló ti gbàgbé ẹ̀ tó fi wá kí ìrun tán yóò mú odidi rákà míì wá lẹ́yìn ìrun yẹn òdìdí rákà míì ni ó mú wá lórí irun yẹn ṣùgbọ́n tó bá ṣe pé lórí rákà alákọ̀ọ́kọ́ ló ti gbàgbé tí ò wá tí ìdé ààyè sùjúùdù lórí rákà ẹlẹ́ẹ̀kejì kò tí ìdé ààyè sùjúùdù lórí rákà ẹlẹ́ẹ̀kejì lápèjúwe ó wà ní dúó ló wá rántí pé sùjú irun tó máa kí tó fi padà sí ìsùjúùdù kan ló ń ṣe látòrí ìdúó yẹn yóò wá padà yóò jókòó kalẹ̀ yóò jókòó ìjókòó tó jókòó yẹn ó túmọ̀ sí ìjókòó láàrin sùjúdù méjèèjì yẹn yóò wá tó fi ṣe jùjú yóò forí kalẹ̀ lẹ́ẹ̀kejì kó tó wá dìde kó mọ bá rákà yẹn lọ orúkọ ó kílẹ̀ mẹ́rin sòtú wáyé pé ní lórí rákà lẹ́kọ̀ọ́kọ́ ló wà tó sì ti wà lórí rákà lẹ́ẹ̀kejì tàbí bẹ́ẹ̀ kọ́ lórí rákà lẹ́ẹ̀kẹta ló ti gbàgbé tó wà lórí rákà ẹlẹ́ẹ̀kẹrin ẹmọ pé kò tí ìsálámà tó wà lórí ìjòkó yẹn in tí ó ṣe náà ni pé yóò kà forí kẹrẹ̀ náà ni tó bá ti wá gbàgbé tó bá ti wá sálámà lórí rákà ẹlẹ́ẹ̀kẹrin yẹn níbẹ̀ yẹn kò ní dìde kó mú rákà míì wá in tí ó ṣe náà ni pé ah irun tó ìsújúdù kan ni yóò kà forí kẹlẹ̀ yẹn yóò forí kẹlẹ̀ yóò jókòó yóò wá sàtà yóò wá padà wá sálámà ṣẹwádìí gbogbo ẹ̀ bó bá ni ó wà sùn yóò wá forí kẹlẹ̀ lẹ́ẹ̀mejì láti fi ṣe ìtànà tí ó ṣẹlẹ̀

sura ó ké fájíà àti sura ẹ̀ tó hmm. àbá wọn ké káàánú ké fájíà lẹ́yìn tó àánú ọmọ ké sura ní tó àti mọ́tò sura tó ń tẹ̀lé wa náà ó yàtọ̀ tó hmm. pẹ̀lẹ́ mẹ́ta ké sura ní ní ẹ̀yìn fájíà tí a bá ké ìwà tètè wáyé pé rákà tí fáwọn tá ń tẹ̀lé máa bí ìmọ̀mù. tẹ̀lé mọ̀ bá a tá ń tẹ̀lé mọ̀ àmọ́ nǹkan bí fàájì àtòkè alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ yìí so àwọn náà wọ́n ti wù lẹ́yìn mọ́ àti fàájì àtẹ́lẹ̀ ó pọ̀ dandan káàkiri kò pọ̀ dandan àmọ́ ó yẹ káàkiri àwọn kan mìíràn lórí ìhùn tẹ́ pé dandan ni táàbá ṣe wọ́n à nírun àmọ́ àwọn tí mìíràn ti rẹ̀ pé ká ṣe wọ́n ló dáa jùlọ táàbá ṣe wọ́n kò bàrún wa jẹ́ so kò pọ̀ dandan kí ẹni tí ń tẹ̀lé imam kó ké súrà lórí fàájì àtìjẹ́ tó pọ̀ dandan fún náà ni pé kó ké suratul fatiha nígbàtí ò bá gbóhun imam wallahu ala so amódájú nígbàtí imamu ó ń kéwú àmà ké ń kéwú lẹ́yìn fatiha yẹ kò sí òrùkú káwà náà ké kéwú tó bá rọ̀ wá lọ́rùn wallahu ala mọ́ta bá ti kése pé ó ní kankan sí pẹ̀lú òun اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فكهنا في الدين وعلمنا تعويل سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك